يا من ألوذ به فيما هو عامل وأمل يا من ألوذ به فيما أعمل ومن أعوذ به ممن أحاول ومن أعوذ به ممن أحاول قدره لا يجبر الناس عظما أنت كافر كافر يجدون عظما أنت كافر ولا يجبرون عظما أنت كافر

لا إله إلا الله إلا الله الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ما يهديه الله فلا مضل له وما يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله ونصلي ونسلم على أشرف المرسلين وعلى آله وأصحابه أجمعين وبه نستعين أدعوكم الله adúgbò fún ọlọ́run alhamdulilayi rabbil alamin. alhamdulilayi rabbil alamin. wẹ́rẹ́wẹ́rẹ́ rọ̀mùdánà ọdún yìí náà ni ó ti di tí ó ti ń kẹ́rù sọ́kọ̀ báyìí. ọ̀nkò ọ̀nkò ni o. adúgbò yẹ pé ọ̀sọ́ wa di àsìkò yìí adúpẹ́ fọlọ́hún o adáwọ̀pẹ́ fọlọ́hún. àwọn abẹ́lẹ́ ọba àlejò ọlá kúndíkẹ́mi wá orí ẹ̀yìn rẹ̀. amiina. láti ó dìnnà máa lọ́wọ́. amiina. wọ́n dà nà ọlọ́run. lẹ́yìn náà ọlọ́run wá jíjẹ́ asọ́pọ̀ ọdún láyé. nínú àlékún oore àlékún dùnú àlékún àlùbáríkà. tọ. marihaban. alẹ́ fún ọ̀rẹ́ àríkà. amiina. ọlọ́mọdé àti kí a tún dàgbà nú ẹ̀kú tó bí ẹ̀mí. tọ. ẹ wọlé kalẹ̀. abẹ́rẹ́ balẹ̀kẹ́lá tẹ́ pé àánú ẹ̀ ló fi sọ wa láti fi di ọdún yìí abẹ́lọ́balẹ̀kẹ́lá kó tún sọ́wájú ẹ̀mí ìlọ́wọ́. Bọ́lá àlọ́ ọlọ́run. Akó nǹkan wọnú ọdún yìí rẹ̀gẹ́dẹ́ lóore. Ó jẹ́ ká pé ọdún tẹ̀sí ọdún yìí ní mo wá dúpẹ́. Wá dúpẹ́. Nígbà tí abẹ̀rẹ̀ Rọ̀mùdánà yìí bọlọpẹ la kó wa pé kọlọ bá ti gbà wọn tá a bá dúró àwa ń tún bá a ṣe ní agbára bá a ṣe ní agbára jama yìí pé àdéhùn rẹ̀ náà ó sì ṣẹ ibẹ̀ là ń ṣàkárì tún là á ìdáná bí òní yìí là ń rí nǹkan ọpẹ́ nǹkan ọpẹ́ nǹkan ọpẹ́ àárí nǹkan ọpẹ́ àárí nǹkan ọpẹ́ ní àdáni à ń rí ní ti àpapọ̀ ọlọ́run adúpẹ́ gbogbo ẹ̀ gbanibasa yọ fẹ́ ọ̀nà ọlọ́run tafsiri pẹ́ díẹ̀ lónìí kó tó bẹ̀rẹ̀ nípa yìí pé oní ni wa international ń parí tafsiri wọn wọ́n sì ní bàtà bá fi wíkà láfi san. ọlọ́run ọba àlejò ọlátúni wá ó ń bá wa lò ní ìbámu bàbá fi bá lò ọlọ́túni wá ọba láyé sí àlò àmà yẹfọ àlò fà ń yẹ sí àlò. agẹ́nàfíì international mo sọ ìjókòó wọn sì ń bẹ́ẹ̀. gbẹ́tì ààrẹ wa ní kakọ́ ní kéwù kù sẹlẹ̀ láàrin àwa àtàfà àmọ́ ọmọ akéwù tó bá tó dúró bíi rẹ̀ ọmọ akéwù náà tó kárì tàwọn ọmọ akéwù kan tó tún lè dúró bí àfa àti dúró á sọ pé kí ni o á àìmọye ọmọ akẹ́kọ̀ọ́ tí a lura ta sì wàhálà lé lórí ọlọ́run gbẹ̀sán wa síbòmíì ni kò gbé sára tiẹ̀ nítorí pé ẹ̀sán akọ́ni ń kéwú kì í gbé níyàn bá ti bàníyàn tó dáa kọ́yàn ní kéwú kó àfa àmọ́ fi àníyàn wípé ọmọ tó ń kọ́ ń kéwú yẹn torí kí ó tó ń kọ ni ó tó wá máa ṣàǹfààní fóun kóun sá kọ lillahi wa rasulihi. ọlọ́run sábà fà lára rẹ̀ yóò sábà fà lára ọmọ ẹ̀ yóò sábà fà lára ọmọ tí ó mìíràn. bàbá àgbàlá múnigun ọmọ tó gbẹ̀yìngbẹ̀yìn ni wọ́n jẹ́ fún bàbá àgbàjì bàbá àgbàjì ti kọ́ àwọn tó tó bàbá amúnigun bí ní kéwù ṣáájú àmọ́ náà ò kò sì gbẹ̀sán bàbá ní amúnigun sọ́wọ́ tiwọn àkọ́kọ́ yìí kéwù àkọ́kọ́ ọmọ kéwù rẹ̀ lọ́n gbèsè ara sọ̀rọ̀ ẹ̀ ẹ̀rọ àgbọ̀dọ̀ kì í jẹ́ rúgbẹ́ kí ni àgbàdo yẹn kò sá àṣìṣe. apá yìí Ibrahim Abu Ibrahim Abdulhadi Abu Ibrahim gbogbo ibi tí a ti mọ̀ wá ló ń dá wà ni wọ́n ti mọ̀ ọ́ bí a àti àti ọ̀pọ̀ nàgbẹ̀rẹ̀ nìyẹn. lágbàáyé ẹsẹ. àbá lọ jánásì ọlọ ọlọ lẹsọ kan lọ́nà Ògùn àbẹ lóńdó lóńdó ní ìgbàgbàgbé. àbíbù ni wọn á sọ adé àbíbù àjẹjẹ tọrọ fi dú àwọn àti ẹ̀kọ́. àbá wa ni àbá nani kọ́ yẹn ó á á wọ́n ń wọ́n pé á ẹ̀sán wa bá a fọ pé pé kì í ṣe fẹ́yìn lẹ́ka wà ń fọ alágbèéní alágbèéní ní àgbéyé ha abá ọlọ́jọ́ bẹ́ẹ̀ náà. ẹlòmí ni ìtọ̀ yóò kòtò. ọlọ́run lè yí adúpẹ́ fọlọ́run. oníwà ń parí tẹ̀síìdì lẹ́nu mọ́sánbẹ̀ pé tí ì bá ṣe yí pé kò bá ma pé kásọ̀ pé tẹ̀síìdì lónìí o a ah, ibẹ̀ láti ṣe á fi jìn àfa ó tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ. ní ìpè àfa nàìjírí pé ọgbọ́ òjijì o bóyá mo gbàgbé ní o bóyá ìjókòó lọ́gbọ́ òjijì pé ní àárọ̀ ọ̀la a ti ń pè lálẹ́ lọ́ka àárọ̀ kọ́ pé a àǹkùnlá ẹ̀ a ẹ̀yìn kìíní kan kò ṣẹlẹ̀ láyé. níbo ní ti níbo ní ti pàdé yín ni ọ̀sán lè máa sọ ń bẹ̀ nísìnyí pé tí wọ́n bá rí bẹ́ẹ̀ yẹn tá a sì fẹ́ wá tọrọ bàjẹ́ wa kí la ṣe sí i àmọ́lọ́ nǹkan kì í sọba alábòsí ẹ̀rí ó fi ó bá yìí lẹ̀ ẹrú ọ̀gbẹ̀sán ẹ̀ ẹrú ọ̀gbẹ̀sán ẹ̀ kò yẹ kó jẹ́ pé bàbá yín lágbè ní sẹ́ àwọn wá dàní sí nígbà gbé ìwájú lọ́dọ̀ rẹ̀ pé ah, àwọn bàbá wà ní àmì ọ̀bẹ̀rẹ̀ ń béèrè ti ti ti làákà ìpè àti ah, ó sáyà bàbá o àwọn mi ò gbèrè nítorí kìí ṣe pé àwọn àwọn bàbá tí ò sí wọn ọ̀nà lọ́pọ̀ méjì ń kú sí lọ́rùn o. mo ní bẹ́ẹ̀ bọ́sọ̀ ń bẹ̀ ń sìn mo ní àwọn ènìyàn máa torí nǹkan méjì máa dá yàn lóhùn pé ẹja lọ ọ̀dọ́ lágbájá ìmọ̀ sábà pé méjì yàmọ́ ẹ̀kọ́ nìyẹn jẹ́ ká mú lọ́wọ́ wọ́n máa torí pé ọmọnìyàn ò jẹ́ bẹ́ẹ̀ lọ́bi ìjókòó rẹ̀ nígbà míì ẹlẹ́kejì wọn a máa torí pé mọ̀jẹ̀ ń gbà sọnù ẹ̀ẹ́ bí mo lọ dínà mọ̀jẹ̀ nìkan sọ mí lẹ́nu yorùbá yorùbá bọ̀ lọ sọ púpọ̀ wọn ni má kù sí mi lọ́rùn hàn wọ́n sì kù sí i lẹ́nu má kù sí i lọ́rùn wọ́n sì kù sí i lẹ́nu ọ̀nà méjèèjì náà máa kù yẹn lọ́rùn sí so bí n bá torí pé ọmọnìyàn jẹ́ bẹ́ẹ̀ lọ́ọ́ dá lóhùn ọlọ́run máa fà yẹ̀ lẹ̀ bí àtiráyè súná ọmọ mọ́ láàrin ìlú yìí a tún lọ sí súná ọmọ lẹ́yìn òbí ah. táàtì ní délé òjò súnákọ̀ súnákọ̀ onítìí nì ọba yìí náà ń ṣe bẹ́ẹ̀ báwa ẹ̀dá ẹ̀ hmm. wọ́n á ti máa tẹ́lẹ̀ mọ́sán lẹ́nu lọ́ọ́ bòmíì. àmọ́ ọlọ́run máa fún yẹn ń sìn ní gbà mí ọlọ́run wà fún yẹn tí ò ní dáyẹn láàmú rárá pé lọ́ọ́ bẹ́ẹ̀ lọ ní mọ́tàrẹ́ láàmú ń bọ̀ ọlọ́jọ́ tó fi ní jẹ̀bi ó lè bẹ̀rẹ̀ lórí wọn àrò tẹ́ọ̀ ẹ̀yọ́ ni pé àárín ah, ni pé náà ah, pé bẹ́ẹ̀ náà lè ah, náà lè gbogbo ìgbà tí a bá fẹ́ san gbèsè tí ń bẹ lọ́wọ́ wa fún ẹ̀dá ẹgbẹ́ wa tó ta jẹ ní gbèsè ọlọ́njẹ́ a lè máa rí san. àmín. wọ́n á sọ lọ́hùn. àmín. sàwa náà lẹ́ni ire. ọlọ́njẹ́ a lẹ́ni ire. láhùrọ̀ láfàtà. bàbá wa ní abájọ́nà tó sọ̀rọ̀ kan nìsí. ìgbẹ́ irú tànà yẹn ni pé ìdìbò tó fà yín mọ̀ ní wọn ni wípé tẹ́pẹ́ àná ewu òní òjò bá ń rọ̀ báyìí ní ṣé nǹkan ò ní pàkàṣọ báwọn. ṣùgbọ́n lọ́dọ̀ ń gbé lọ́lọ́ lẹ̀ àní ẹ̀jẹ̀ àti dáadáa ọlọ́run ni ó tàn án lè sàn káàkiri ọlọ́run ti ta fẹ́ ṣe àkí àfáwọ̀ àgbà láti ìlú Ìlọrin tí àtòrí àkúlẹ̀ lè kí. فضيلة الشيخ عبد الواحد أكيليلي الزوجي الأدبي lérí tó jẹ́ mà. mo sọ̀rọ̀ pé tá a bá sọ wípé ní tí wọ́n torí ẹ̀ wá náà nítorí ìsúná ọmọ yóò fẹ́ jẹ́ bẹ́ẹ̀. nítorí ah, ah. ìsúná ọmọ tá a tún fẹ́ ṣe ládàbí ah, ni a tún wá ẹ̀ tún wọ́ lọ́hùn léè tí wọn ò jẹ̀bi ra kó wọn fẹ́ẹ́ jẹ̀bi tán àbá wa. àkọ́kọ́ náà wọ́n ń tẹ̀tẹ̀ sí i. tí gbogbo ayé gbọ́ gbogbo ayé ń gbọ́. ó ti di ẹgbẹ́ kan o. wọ́n ń sè yẹn. ẹlẹ́ẹ̀kejì àwa ní Ramadan. tó tó wò. tó tó wò. àtúrọ̀ fọkùnrin lọ. ìyọ̀ lọ́la fi túná sí abájúgbé ń sìn láwọn àlọ́ bí súná. ìsinú ni a ti parí ẹ̀. a ti parí ẹ̀. a ti múra lẹ̀. so wá ṣé gbogbo ilé òtútùrí látúrí wọn yìí. ìtọ́ wá sí ìlú kan náà látún ti jọ wà. àtúnjọ wà ń lu kan náà o Ìlọrin ni a ti dé yìí o. Kwara State. ní Ìlọrin ni a ti dé yìí kì í ṣẹ̀gbẹ́ kan lọrin o. rárá. ìlú Ìlọrin gangan ọlọ́run gbàǹdó tì yín o. gbàǹdó tì yín o. gbàǹdó tì yín o. ètò dáwà lóhun ni pé ẹ̀sán kì í kú kì í sá. gbàǹdó tì yín. láhàrúlà pàtà. ìlà àdìlà ńgbà dọ́là jẹ nàìjíríà tí ọjẹ tí nàìjíríà jẹ ní kí wọ́n san tí wọ́n jẹ wọ́n san àbí wọ́n san. lẹ́rọ lè. lẹ́yìn ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n. wọ́n fi jáde padà. wọ́n wù àtẹgbẹ́ kò sí àtẹpamọ́ lọ́wọ́. èyí náà pé dípò de ẹ̀tẹ́ Abíọ́lá tó gbòde yìí yóò lé àwọn kan kúrò nínú ayé yóò lé àwọn lé ẹ̀yin ká máa wò bọ̀ kò ní bóde kò ní bóde kò ní bóde ọ̀padà bóde ah, nǹkan kan tẹ̀lé àwọn nǹkan kan tẹ̀lé ẹ jẹ́ akẹ́kọ̀ọ́ ń bẹ̀ ẹ má lo ẹ má lo ń ta abánilágbára. تسلمن إذا ما كنت مقتدرا نعم لا تسلمن إذا ما كنت مقتدرا فاظلم تجر عقباه إلى الندم تنام عيناك والمظلوم منتبه يدعو عليك يا عين الله لمسلمين يدعو عليك يا عين الله ẹ̀gbọ́n àyíká ìgbà rẹ̀ lè káàbò sí kọ́ọ̀kàyà kọ́ọ̀kàyà láti tàbùsí àmọ́ ò ní kẹ́yìn bọ́bá káyà ò ní kẹ́yìn gbogbo àwọn èèyàn kan tí a lu agbára lórí pé ẹ gbọ́dọ̀ sọ́fíta. Allahu Akbar. Ìbò tí wọn ò fagilé sẹ́wọ̀n kọ́tọ̀ ní pé ká fagilé bò pé bò yìí ò da ẹ̀rú pọ̀ wọ́n dàrú lókè dàrú sálẹ̀ ẹ̀ fagilé kò ṣeé dàrú bẹ́ẹ̀. A tún tún máa tó wò bí a ti dìbò ńgbà náà. A máa tó wò pé àti Yorùbá àti Haúsá àti Ìgbò gbòó gbogbo ayọ̀ dìbò yìí. èèmọ̀ bẹ̀ ni pé ẹni tó bá Abíọ́lá dìbò tí o náà wà ní ẹgbẹ́ mi tó bá kọ́ nílé kí tó fà gbé jáde Abíọ́lá tó nà mọ́ bẹ̀ tán lé rẹ̀ níbi tí ìbò náà kílíà ni àmọ́ wọn àfagilé yìí ìlú ti wá ní fúkẹ́fúkẹ́ láti ijọ́ yìí ló dìde wuyà yìí sẹ́wọ́n ló dìde yìí ń sìn jama tó dìde wuyà yìí àwọn kan ló fò mọ́ lọ́rùn ẹ sọmọ lọ́rùn sí gbogbo akẹ́kẹ́ni wọ́n ti wí wátawàta wátawàta wótòwótò wótòwótò ó di símú bóyá àwọn kan tẹ́ pé àwọn ni wọ́n jókòó lè bóyá àwọn kan tẹ́ pé àwọn gàgà tí a jókòó lè pàṣẹ but àwọn náà ń bẹ ní ẹni tó yẹ kó jí pé ẹ̀tọ́ ìdélẹ gbogbo àwọn jí wọn ò jí tá wọn tó wọn fẹẹ gbẹni lẹsìn wọn fẹẹ tẹnu wátawàtá àyà kan dídìdí ẹ̀tọ́ yìí ó fò mọ́ Ọlọ́run ìjà kẹ́kọ̀ọ́ mẹ baálé ilé mẹgàjì àgbàfà ìmáàmù gbogbo bí abúlé bá ń lágbára ẹ̀mọ́jà ẹ̀mọ́jà lòlè kóró kò sí dánìkan ó ṣe àwọn mẹ́ẹ̀ ti kú nìsín àmì ti kú àmì ìbẹ́láyé ẹ̀ńlẹ̀tọ́ gan ti kú ta ló wá jí ẹ̀tọ́ òun tó fún ọmọ rẹ̀ tó béèrè wá wọ́n fẹ́ béèrè wọ́n fẹ́ la ẹ̀mí lọ ọ̀dà kẹ́mbẹ̀ lítà nǹkan ọlọ́run wá lu ọlọ́run wá lu ẹnìkan tí àwa kan tọ́lọ́ ti pé á gbọ́n tá a ti dá ma pé odidi èèyàn lẹ́nu yìí ọlọ́run á lò padà fi dí ẹnu àwọn òmùgọ̀ tí ń pé kì í fẹ́ èèyàn ó fi gbẹ́nu wọn tọ́ǹtì. àwọn tá a ti gbọ́n tátàrà fọṣọ lánàá wọn nígbà tí à ń fẹ́ dìbò Fabiola mo ní wọ́n rẹ nù yìnyín wọ́n rẹ nù tí ọba dìbò Fabiola um, Buhari ó sọ̀bùnù yóò wọlé ó wàá dìbò bu yóò wọlé ọkàn sọ̀bùnù tiẹ̀. ẹjẹ abala síbẹ̀ olùbẹ̀ ẹgbẹ́ olùbẹ̀ síbẹ̀ gbogbo ní kálukú ṣe tì lọ́lọ́mọ fún ṣe yìí. ẹjẹ sọ pé àwọn tí ń lò jọba lé tìgbà náà ẹjẹ sọ pọ́n náà fẹ́ ṣe ẹjẹ sọ bẹ́ẹ̀ kò sẹ́ni tó ma pípé ń bá ṣe ọlọ́ọ̀gá ìyọ̀nù sóun kò sẹ́ni tó ma bẹ́ẹ̀ ṣùgbọ́n wọn tó bẹ́ẹ̀ wọ́n bí ẹ̀dá tó bẹ́ẹ̀. tẹ́lẹ̀ náà fẹ́ ṣe ilé ọ̀nà nínú wa wọ́n padà sílẹ̀ padà ẹni ó tó ṣe ló ṣe yìí. ẹ̀ńtẹ́ kọ́lọ̀ nìkan ní wùtí lẹ́yìn ló tó ṣe é. wọ́n yẹn gbé àwọn tí ò ṣe máa wọn àtó bẹ́ẹ̀ ní o. ipò làwọn wà ní kuma nbí ah, agbé lọ káàkiri ní ọ̀rọ̀ pípẹ́tàpẹ́ àti ọ̀rọ̀ bàbá tó wá láti ìlú Ìlọrin kò máa ní sẹ́yìn lẹ́sẹ̀ olóore jama náà ọlọ́mọ ní sẹ́yìn lẹ́sẹ̀ olóore àwa tá a wá láti nu jama tá a lọ síbi ìparí tafsiri náà bani sẹ́yìn lẹ́sẹ̀ àwa tá a wà fún kejì bani náà lẹ́sẹ̀ olóore la hawla wala quwwata mọ̀lá náà fi tẹ̀síìrì rọ̀ ní ààyè yìí kọ́lọ́kọ́ba ní kọ́ba ní iṣẹ́ mo jẹ́ kí atúwárí lẹ́ẹ̀mí amiina wọlé àná ọlọ́run adúgbò wa fi lẹ́ẹ̀mí láhàlọ́ wọlé àkọ́ta ilà bìlà ilà bìlà abẹ́ka ayé àkùrá nìyí ìdá fi túlànà yìí ti dàbà wọn ìtabaka lónìí náà ni a tún dọ̀la òun náà ni arabisokọ kọlùmọ̀lẹ́sẹ̀ rọrùn. Ah, inú sóràtù ah, al-An'am tanka aya one forty eight nàfẹ́ kaba yìí. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سيقول الذين أشركوا لو شاء الله ما أشركنا لو شاء الله ما أشركنا ولا آباؤنا ولا حرمنا من شيء كذلك كذب الذين من قبله حتى ذاقوا بأسنا قل هل عندكم من علم فتخرجوه لنا إن تتبعون إلا ظن وإن أنتم إلا عرفون نعم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سيقول الذين أشركوا لو شاء الله ما أشركنا ولا آباؤنا ولا آباؤنا ولا هرمنا من شيء كذلك كذب الذين من قبله حتى ذاقوا باشنا قل ألا عندكم من علم فتخرجوه لنا إن تتبعون إلى الظن وإن أنتم إلا كفرتم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سيقول الذين أشركوا لو شاء الله ما أشركنا ولا آباؤنا من شيء كذلك كذب الذين من قبلهم حتى ذاقوا بأسنا قل هل عندكم من علم فتخرجوه لنا إن تتبعون إلا الظن وإن أنتم إلا تعلمون نعم ọbaàdìgá ọlá ní sáyà kúrú lẹ́bìnà aṣáàkú àwọn èèyàn tí wọ́n wọ́n bọ̀ wá sọ bí máàlì kẹ́lìmọ̀ ni pé ìjọ àyà yìí sọ̀ wọn ò tí sọ̀rọ̀ ntí ọlọ́run ṣe ní ẹ̀rí fún anabi sọ́sẹ́là torí ara anabi ọlọ́run ní kí nǹkan tí ò ti ṣẹlẹ̀ kò ti sọ kalẹ̀ pé yọ ṣẹlẹ̀ kó lè padà wá ṣẹlẹ̀. Àlàdínà aṣáàkú àwọn èèyàn tí a ṣe bọ́ pẹ̀lú ọlọ́run sẹ́yàkú lò wọ́n bọ̀ wá sọ. Ìrọ̀kùnrin ọ̀ṣà Allahu máa àṣírọ́kínà. Wọ́n bọ̀ wá sọ wípé láwùsá àlọ́ọ̀ má àṣìrákínà wàlá àhàhùnà. bọ́lọ̀wọ̀n bá fẹ́ ni bọ́lọ̀wọ̀n bá fẹ́ ni àwọn ò ní ṣẹbọ ẹ máa gbọ́rọ̀ bú. ọ̀rọ̀ kan tó pé ẹ̀rù kọ́ àmọ́. làákà ịsọba lájọ ló lè gbọ́ yé pé kì í sọgbọ́n nígbà nìkan bá lo oko ó sì ò lè jà ọwọ́ adarí dé ọlọ́ọ̀nì tó máa sọ pé káwọn máa jalè jọ yìí lẹ́ka fáwọn ọmọ ọ̀rọ̀ náà ń náà yóò sùn ṣé ń gbà táwọn bí ọba dáa ni ó sì fà wọn rọrùn sílẹ̀ sáà fi lọ rí sáà fi bọ̀ rí ẹ máa ẹ máa ẹ máa wo kí o kú kíké. ẹ dárò wọn lóhùn ife rárá hmm. pọ́ǹsì hmm. gbọ́mọlé tàbí ìrùwà rẹ̀ kì í pariwo lẹ́yìn bá fẹ́ mú tó má mú mi má mú mi hmm. rárá o kò ní pariwo bọ́ọ̀lù tún ni àmọ́ fáàmì tún náà tìkú ni pépé sẹ̀yáǹtì kù bá mọ́mọ́ mi ò mọ́mọ́ mi ò pọ́ǹsì ni mi ò rárá ó ti ó fẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ gbé mu tó bá mu tán ni ẹ mọ̀ pé wọn kì í mu ọlọ́wọ́n ṣe àmọ́ ara yín mú pé ẹ má ṣe ń jẹ́ ọ̀dà kò lẹ́sìn kẹsàn-án ọba ọba àlejò látọ́kọ́ àyè méjì kalẹ̀ láti bẹ̀rẹ̀ látàkọ́kọ́ ṣe ọkàlìjẹ́ náà ó sì kọjá nàmà ó sì dá wọn kan pé àwa eléyìí àlìjẹ́nà là ń lọ àwọn eléyìí iná wọn ń lọ kò sì ní ìjọba alábòsí ṣẹṣẹ kan tí wọn ó ṣe ìṣe kan káwọn tí àwa àlìjẹ́nà ó ṣe táì wọ bẹ̀ ṣẹṣẹ kan káwọn náà ó ṣe tí wọn èèwọ àyèkí ọlọ́run kọ́ lẹ̀kùn wọn. ẹlẹ́yà tọ́ǹtọ́ wa wọ́n jẹ́ ọ̀pọ̀ jẹ́ bẹ́ẹ̀ nìkan ti làbìlàbì dúró lè ti ọ bí ẹ níyẹn ti jumọ́lé kí wọ́n ti wọlé tó náà gba ti ti wọlé kọ́ máa retí pẹ́ nìkan ọ máa náwó òun fóun máa náwó ẹ̀ fóun kò yí sí o èèyàn máa kẹ́ ẹ̀yàn ká ẹ̀yàn máa retí kájẹ́ jẹ́ ọ náwó fóun ẹ̀yàn máa náwó òun fóun mọ́tà lóhùn mọ́tà lóhùn owó rẹ̀ òsínlọ́ rẹ̀ ní inú ilé tó wà tí ò jẹ rówó ná àkọọ́lẹ̀ tiẹ̀ pé yọkọ̀ rí bá ná ìwọ ló sì ń padà bọ̀ àlówó tó bá yá. yíyé káwọn sí làbí làbí lórí sẹ́ńsì yẹn ìbọ̀ wá jẹ́ ìyàmọ́ tọmọ̀tán méje yóò tún sí sọ́nsọ́ àbá tìsúnà tó kọ níjànú tọ́jú wèlé tọ́ọ̀lù kúrin òsèbọ́. òmù kàmọ́kàn ọ̀pọ̀lọpọ̀ ààrẹ dúró lẹ́yìn kan bẹ́ẹ̀ lọ́hùn ẹnìkan lẹ̀ ṣe ní máa ń lò lọ máa ń pé <laughs> ẹ̀yàn máa na pé kíní kan haramu kíní kan haramu Ẹ kọ́ máa retí kí ẹnìkan máa náwó fóun mọ́tà lóhùn ìwọ náà ní bá wí yóò sọ ọmọ nígbà tí gbogbo ti ń tàn ojú ọjà yìí pé máa wàtàbà ìlà àtàmà gbogbo ntòkòlòkè lálá ilẹ̀ níbọ̀ ẹ̀rẹ̀ àwọn ẹni àkọ́kọ́ wọ́n ti tọrú ẹ̀ pé. làwọn ṣe aláwọ̀ máa àṣírọ̀ kìnnà wà láàbà. wọ́n lọ́wọ́ bá fẹ́ ní àwọn òní ń ṣẹbọ kódà bàbá àwọn òní ń ṣẹbọ àwọn bàbá àwọn kan òní ń ṣẹbọ ọlọ́run yọ́nú sí ni bá nǹkan àwọn ń ṣe ti ń di àwọn àwọn ń ṣe nǹkan ń bí àwọn àwọn ń kọ́lé ńbẹ̀ àwọn ará mọ́tò ńbẹ̀ yá pé kí ni ìyẹn ìyẹn kọ́ lọ́rọ̀ ìbẹ̀rẹ̀ kọ́ lọ́rọ̀ ibi ọ̀rọ̀ bá yọrí sí lọ́gá ọ̀rọ̀ ṣe sùúrù àfà ṣe sùúrù ẹlẹ́yà ṣe sùúrù ẹ̀gbọ́n ẹ ṣe sùúrù bàbá ẹ ọkàn ń ṣe bẹ́ẹ̀ ni ó sì sì máa dára ọkàn ń ṣe bẹ́ẹ̀ ni ó sì máa dára sí dára. ẹnìkan kì í ṣe irú èyí kọ́ wọn. bẹ́ẹ̀ni ó ṣe bẹ́ẹ̀ ni orí wa rárá. yọ̀dà ẹ̀mí rẹ̀ kọ̀kọ́ balẹ̀ náà pé lódodo kò tí ì pọ̀ bó ti yẹ kó pọ̀ àbí amẹ́mí kọ́kọ́ balẹ̀ náà pé ah, ah, bọ́lọ̀ ti ní rí mórí bó ṣe ní wà mọ́ wà. yányá ọ̀dà fúnyàn láyé àríwú ẹ̀ wọn àfi jàre orílẹ̀-èdè ajẹ gómìnà ah. sẹ́nitọ̀ ah. mínísítà mínísítà ọ̀nàrẹ́bù yàmàánù káfẹ́rọ̀. ìtòrí ọjẹ gàmá hmm. ṣé a máa yẹniyẹni kílẹ̀ mọ́tò. ṣó lè yà yà yà pé ilé yẹ wọn yìí o a ah, ilé ò ní sú lónìí ilé ó sùn jọ kan ilé ó o gbogbo dàjà kòókò ọkọ̀ ni kòkọ̀ ni ọbọ̀sì kọ̀ bọ́sì ìbálì jánà lògá ọ̀rọ̀ ọ̀wọ́ kẹ́mi balẹ̀ yìí pé títí sábà tiẹ̀ dẹ́ báyìí ah, àánú ọlọ́run lè ti mọ́ pẹ̀lú àánú ẹ̀ ìwọ̀n mo lágbára ni mo ń ṣe yìí orí mi pé ń jù báyìí lọ mo láyà mo há inú lọ lẹ́ẹ̀kẹ́ ni mo fi sílẹ̀ wọ́n ń sọ̀kò tó kábí wọ́lẹ̀ mi fi wọ́lẹ̀ mọ́ wọn ló ń di òkú ọ̀dà mi bá wọn jẹ́ mọ́ wọ́n sì lẹ́bọ kájìnà sí mo jìnà sí ẹbọ ọsẹ mojìnà sí ẹbọ ìjóògùn mojìnà sí ẹbọ ọsẹ rẹ mojìnà sí ẹbọ àsokọlé mojìnà sí ẹbọ àrìmọlẹ mojìnà sí gbogbo tíjẹrẹ ẹbọ pé ní mú kankan mọ́ wọ Ọlọ́run tẹ ìmú kankan mọ́ Ọlọ́run nítorí mo ń bẹ nù yá mi ó tẹ sọ mi sáyé ó tẹ nà mí ń bẹ mo fi dáyé wọn jẹ gbígbóná kọkọ mi lára inú oyún wọn jẹ tútù kọkọ mi lára nínú oyún inú omi mo ti lú ẹ kò pa mi lórí wandere mo lórí kodò wandere ni mo lórí kodò ah. àmọ́ tó wá kú dẹ̀dẹ̀ tí wọ́n fẹ́ bí sáyé bí oṣù kan wandere ní lórí kodò nínú omi jàmbá títóbi ọlọ́run ẹ sọ pé Allah. ẹ jẹ́ mọ́ dáyé tán ní ìṣẹ́jú márùn-ún péré ẹ̀ka kúlẹ̀ méjèèjì ẹ̀ ẹ̀ nà sókè ẹ̀ nà rí ẹ̀ lẹ̀ ó sì gbé bẹ̀ nínú omi gbọdọgbọrọ ọmọ mi oṣù mẹ́fà méje ló ti kọrí ìgbà kan ní í ṣe tààrà sọyàn nígbà míì nígbà náà sàn sọyàn tí ẹ bá nílà ká ìgbàgbọ́ jókòó tó dájú kò fún rẹ láì tí kàwọ́ lọ kankan yẹ mọ̀ fọlọ́ nìkan làbá rí o. sẹ́kọ̀lì kí ẹ wò wípé ọ̀dà náà tẹ́pẹ́ ìyànjú ló bá ń débẹ̀ ìyànjú ló ń gbà débẹ̀ pé a ah, àfa yìí a ah, oníyànjú ni àfa yìí ó gbìyànjú gan. kó wá òyìn pé gbogbo àwọn tí ọ̀gá rú yànjú yìí tí àwọn òde rú yànjú yìí ṣé wọn gbá yé wọn gbá yé ìròrí ni ó di fún yàn dáhùn pé mo bá ọ dúró mo sọ fún baba kan kan ìyẹn kí kankan kankan ní baba àwọn olójú wàhálà fi dànù kò sáàyè tó bẹ́ẹ̀ yẹn ká máa tẹ àná tí ọtí òtí ògùn fún ẹtí rẹ̀ nípa àná. ẹ lọ palẹ̀ ilé yín mọ́ yanyan kàtó bá yín sọ fọlọ́ pé ẹni di àná ẹ̀yin náà kú lẹ́nu ẹ̀fẹ̀ ní yín wí. olóòtú bíbí náà ni àwọn aláǹtẹ̀ wa báyìí àdàbọ̀ akẹ́tù pé a sọ fún lọ ẹ wá lọ palẹ̀ yàtí bẹ́ẹ̀ lé yín mọ́ olóńgbò lọ́ba lọ ń gbòde olóòtú palẹ̀ mọ́ ni a. Baba, ibi ilẹ̀ ẹ̀sà abẹ́ ntẹ̀ra yín ṣé ẹ ti palẹ̀ mọ́ tán láì rìn sí ní gébà o ó lò ti palẹ̀ mọ́ tán ẹ yí palẹ̀ mọ́ ẹ ó ní ó da náà èyí tí ìbáṣẹ̀ sí ń kọ́tẹ́ pé èèyàn náwó rẹ̀ pẹ̀tẹ́ nínú. ẹ tẹ́sí dúró sí ẹ̀nẹ́bí lórí ọlọ ọlọ bíi one fifty thousand. ó nítorí pé ńgbà tó ń gbé yẹn nǹkan sọ fún un pé à ṣé jù mọ́ o ṣé kí eléyìí lè máa ń sọ gbogbo ìgbò wà láì o ti gbogbo ìdáná ṣùgbọ́n ah. kí nìkan ló dé à òyì owó ń kọ̀ ọ̀hún yà ah. ẹ jẹ́ ọkọ̀ yín tán kẹ́ ẹ tó wá ẹ balẹ̀ anú ọmọ ńlẹ̀ yorùbá ní gita apẹ̀yìntì tí ọ̀gbà yẹn dúró apẹ̀yìntì ah. ńlọlẹ̀ tí yẹn bá wọ́wú ìyèlú yàn ìyẹn tí ó tà yàn gbogbo tí yàtọ̀ tẹ́ pé ó ń sọ gbogbo ẹ̀ náà gbogbo ẹ̀ náà ti tọ́ ah, ẹ̀yìn òsì sọ̀rọ̀. èyí wọn aṣọ gbogbo ìtọ́jú ọlọ́run ìwọ̀n tí mo lè ṣe mo ṣe gbìyànjú bá kú láyé lórí èèyàn ìfọkànbalẹ̀ wà páànù ọlọ́run lè dì mà ṣé wà lìjẹ́ nà ìbọn lọ ìbọn tán bí ìbá ṣe kúrú lálìjẹ́ nà àbá yẹn ti kúrú lálìjẹ́ nà jàmá ah yẹn ti kúrú lálìjẹ́ nà kò sí pé omi wọn wọn múná lọ ìjọba kan gbé lẹ̀ ìjọba kan ò gbé lẹ̀ kíní kan ò ṣe láéláé jàmọ́ ẹ̀jẹ̀ àṣẹ tó máa ti wà ní jẹ́ńdà o. àwọn sọ pé kámọ́tà aláyé o bọ̀dìkò tó ń kéré kí ìyànà wà ní jẹ́ńdà o. àwọn èèyàn tí wọ́n ń kàtí àwọn láti ń kú lórí ọ̀la ìlọ́lọ́ ìyẹn nìkan kú sórí ipò lọ́yọ̀sẹ̀ ìjọba ní báyìí. olùkọ́ tiẹ̀ tọ́wọ́ a ikú òwò yìí pé parí táà yìí ń dẹ́pọ̀ láì ṣe wàhálà ni wàhálà tí a ṣe kó tó dẹ́pọ̀ orúkọ tó dé yẹn ikú òwò àwò yìí pé kó tiẹ̀ parí yẹ ọlọ́wọ́ àkọ́kọ́ tóbi ṣe ń dáàmà dáàmà dín hàn náà nìyẹn táà ní táà ní gbẹgbẹ kí ló tún kà kí lẹ ní ṣe àlẹ́ àlẹ́ èsì máa wò ó kò á kàn ó kò tún gbẹgbẹ ìmọ̀nì láàárín ọ̀ náà ó bẹ́ẹ̀ má ọbẹ̀ náà kọ̀wé sí lárí gan náà tó nìyẹn o ọkàn tó tún abalẹ̀ o bí ó bá fọ́ yàn àyọ̀ ní dábòdì o torí ẹni tí ń lo ìdí jẹjẹkújẹ sínú torí bá lọ fọ́ bí làkẹ́ bá ń bẹ lára ẹ̀ ẹ̀ káyà já o pété kejì wà kí n lọ bẹ̀rẹ̀ iṣẹ́ ah. wọ́n lè bẹ̀rẹ̀ jánú rẹ̀ ó ti jẹ nǹkan òdì mọ́ra wọn nǹkan ilé nǹkan ilé àwọn sì máa ń sóògùn kò sínú pé eléyìí ọ̀bẹ eléyìí lọ rárá o kódà lè ti fẹ́ kó lè ti fẹ́ wọ́n lè mú pẹ́ńsì lè di nǹkan pé méjì lódodo a lè jẹ́ síkò mọ̀ tí wọ́n lè jẹ́ é pọ̀. wọ́n ṣe oògùn fún wọ́n ní ẹjọ́ mi ní dáko egbògi kan mi ní dáko ẹ̀ kúndùrọ̀ bọ́ sí yẹn ń kù pọ́ìsì ni àmọ́ wọ́n máa fi sóògùn tọ́jú ara wọ́n máa ń lò fóògùn tọ́jú ara láì jẹ́ láì jẹ́ tó a bọ́ síkò èèyàn jẹ pọ́ìsì jàmá wọ́n máa wá ń jò àwọn tí ń sóògùn wọ́n máa wá ń jò tí wọ́n máa ń gbé ní ẹ̀ wọ́n jò wọ́n nígbà tí ti jò àti pé ogun ẹhẹn ogun ni ogun ni ogun ni ogun ni wọn á lọ́jọ́ orí díẹ̀ ìwé máa yẹjú lọ́tún yẹjú lọ́sì bí jẹ́ ń wú lọ́wọ́ mọ̀ wú lẹ́sẹ̀ inú ṣe ń wú ètí ọmọ gbọ̀n. ẹrù kó sara ni. bẹ́ẹ̀ bá rí ibi tí ìjẹkújẹ ti máa bá àwọn èèyàn dé èèyàn dènà sí ìjẹkújẹ. níta bọ̀rọ̀ lọ ni pé wọ́n fẹ́ wọ́n fẹ́ jù wọlé torí pé àkọlé ááyà yìí tí bàbá wa Professor Wahaba tí wọ́n kọ́ tẹ̀síìrì yìí tí bàbá lókè lélẹ̀ wa gun àwa tàwa ń bí ká yìí. àkọlé ni pé ní sábàbí mùsùlùkì ní ṣíríkà. والتعليم إلى الله تعالى وإقامة الحجة عليه wọ́n ní àwọn ẹlẹ́bọ wọ́n fi ẹbọ tì sọ́dọ̀ bàálẹ̀ kí ọlá pé ọ fọwọ́ sí ni máa ṣe ń sọ pé kan ò lẹ́tọ̀ọ́ ní jíjẹ nínú àwọn tọ́lọ́ ń ṣe lẹ́tọ̀ọ́ fún wa ọlọ́run fọwọ́ sí ni. ìkẹta ọ̀rọ̀ ọlọ́run wá bí àrùjáde bí àwọn náà lórí pé ẹ̀ẹ̀rí wí ẹ̀ẹ̀rí sọ ìrọ̀lẹ́ pa. wọ́n ní wàlẹ́ aramuna ṣe à wọ́lá aramuna ló ń ṣe. aramuna ní ṣe é. wọ́n láwọn ọ̀dẹ̀ sọ nǹkan kan dẹ̀ bí èèwọ̀ nínú halali jùpọ̀lọ̀ ló ní káwọn ó ṣe bẹ́ẹ̀ lọ. dùgbẹ́ ń bá fẹ́ dàrí ọ̀rọ̀ ní fi ọ̀rọ̀ rẹ̀ tì sọ́wọ́n ẹ̀ ń ta lè torí ẹni yẹn gbọ́rọ̀ rẹ̀ ló fa káwọn yẹn máa hun àdìsí máa nábì. wọ́n máa kúrò lọ́lọ́run náà ẹ̀ hun àdìsí ẹ̀kúrò lọ́sọ̀ náà lè tẹ́wọ́ gbà. wọ́n rà kàn mú lẹ́yìn àwọn aṣáájú ó ní ẹ wò ó nítorí kájí ọ̀rọ̀ ẹni pé ẹ ẹ lù ń pa ni olú ẹni ẹ pa wọn torí ntòun wù sí ànábì lọ́rùn ó ní ntòun lè rántí mi sìn òun wù ẹgbẹ̀rún ẹgbẹ̀rún àdìsí mẹ́rin four thousand àdìsí bí ànábì sọ ànábì sọ káni ó dẹ̀ sọ kankan bẹ̀. ẹnu bá ní à bẹ́ẹ̀ tí ẹ ṣe wí. wọ́n láwọn ọ̀sán ọlọ́run lórí káwọn ó ṣe bẹ́ẹ̀. kazalika kazzaba alladhina min qablihim hatta dhaqu ba'sana. ọlọ́níyà òkú gbẹ wọn tó lẹ́nu àǹkà kọ̀ọ̀kọ̀ bẹ́ẹ̀ ni àwọn èèyàn tí wọ́n ṣáájú wọn náà wọ́n ti parúrọ́ bẹ́ẹ̀ ẹ máa gbọ́ jàmá bá kábà tó ń parúrọ́ ní ìsìn náà ń sáwọn ẹ̀yìn tàbí ọ̀ṣẹ̀lẹ̀ sáwọn náà. Hmm àní mòlúdì ọ̀dà wọn ní ànábì náà fi ń bọ́jọ́ ànábì wá àfi ń bọ́jọ́ bí ẹ̀gá. ṣé ẹnìkan sọmọjọmọ lílọ lẹ́gbẹ̀ẹ́ ògiri ni nígbà tó ti òkú bẹ̀ ẹ bá kú lẹ́gbẹ̀ẹ́ ògiri onìkan lọ sọmọjọmọ lílọ lẹ́gbẹ̀ẹ́ ògiri tọ́wọ́ gbé ọmọlé òní bìkan ti di gbé yọ ẹgbẹ́ ògiri lọ. ẹ sì lọ ọ̀run tí ọ̀bọ̀ máa ń lọ dá kúrápá tó máa lọ ọ̀run bọ̀ ni. tẹmadé tó bá jí kápẹ́ ìsirẹ́ lórí lọ́rùn àkùnrin ìjà yín àtúgbò àbájú bẹ̀ lùwà ló ń lọ. àwọn aṣáájú tí wọ́n bá ń sìn yéjì yín lọ wọn àti nǹkan yìí tí rí gbogbo tá a máa lọ́mọ lọ́rùn lọ́mọ nàbí lọ́rùn ó hàn pé àwọn kan ọlọ́run àtúnjíṣẹ́ ìlọ́run ṣáájú àmọ́ ní sábà bọ̀ bí ń dá o àtàtà kú bàtà ni ọlọ́run ní agbé ogun ìyà báṣù kìí ṣe ìyà lásán ìyà tó jẹ́ pé ogun ló bá dé ni ní a fi ogun bá wọn jà ọlọ́run ní wọ́n tọ́ wò wọ́n tọ́ ìyàwó dákú bàṣánà wọ́n tọ́ ìyàwó wàá sọ fún wọn ìwà nàbì. kùlàlẹ́ ǹdẹ̀kùn min ilmi fatukhrijuhu lana. sẹ́ẹ̀lẹ́rì kẹ̀mẹ́yìwá ní ilimi ẹ̀fì máa dá wa lóhùn ẹ̀fì máa sọ̀rọ̀. fatukhrijuhu lana ẹ̀jẹ̀ àrí ẹ̀jẹ̀ ká yọ̀rọ̀ ìdàkọ̀ ẹ̀jẹ̀ ká rí. إن تتبعون إلا الظن وإن أنتم إلا ọlọ́run ní wọn ò tẹ̀lé nǹkan kan jàmbá lásán lọ àbá ni wọ́n ń dá wà ní antum ẹ ti ṣe ẹ jẹ́ nǹkan kan ilá takaru zoo òkú ẹ̀sìn dàálì ẹran ní òkú ẹ̀sìn dàálì ẹran òkú ẹran dàálì ẹ̀sìn ẹni bá ń dàda fún dàmúra wọn ni à ń pè ní takarusu náà pé à ń ta takarusu yẹn pé ó ń ṣe ntí ọ tí ó dojúrú ntó dojúrú ọ̀rọ̀ ntó dojúrú tí ó tí ó tí ó bá làákà yìí náà. قل فلله الحجة البالغة فلو شاء لهداكم أجمعين ọlọ́run wá gbé wújà ńlá lé àwọn náà lórí wújà ńlá ó gbé láwọn náà lórí ó jẹ́ gbogbo àwọn àbúrò dá wà àwọn náà máa lo sísẹ́mù tó lọ́nà gbọ́dọ̀ ọlọ́nà lọ́kọ́ ọlọ́kọ́ wà bẹ́ẹ̀ ẹ̀ máa wújà kan tí a fi máa tá a fi máa dá ẹnìkan tẹ́ bá ń rí rí i pé ó ń wúláyà tí ń wú láyà kò ṣe tó yẹ kó ṣe ẹ wá ń tó kó bóun ṣe ṣe yẹn òun àwọn òkè ìfìyín la o ẹ wá hàn lé mọ lọ́nà tó ló ń gbà hàn wọ́n lé mọ yìí ọlọ́run ní kúlí ànábì sọ pé. fàlẹ́ ìlànà ilẹ̀ tó jẹ́ tòlí bá lébọ̀. ọlọ́run ní sọ fún wa pé ọlọ́run ní àròjàre bá lérò tó ka tán tó borí ẹ̀ tán ìbẹ̀rẹ̀dọ̀ lọ. àrùjáde tó ka tán ọba àlejò ọlá kó má jà bó ẹ̀yìn ọgbà. àmín. kó làwọn jẹ́ àmọ́ wà nínú ọgbà oríire. àmín. kó lànà ẹ̀. àmín. mo ti jẹ́ àwọn àmúbẹ̀ yìí kó má mú àgbo mẹ́. àmín. ọlọ́run wa ní fọlọ́. wọ́n lọ ṣe alámọ̀dá kọ́ ọ́n lọ́wọ́ ìlànà yìí. mo jà ọ náà nìyẹn ìjọ ni wípé àfẹ́yìn lórí rẹ nì tẹ́ ẹ bá ti lóru sísẹ́ẹ̀mù yìí fún ẹnìkan tí ń ṣe bí alágídí ara rẹ̀ rọ̀ bí pàmò tó bọ́ sómi yà rárá o wọn ò retí yín bẹ́ẹ̀ wọn kà yín mọ́ ẹ ti ọlọ́run bá ní kí oríire rẹ̀ ó kanlẹ̀ ní orí yìí bẹ́ẹ̀ ṣe wà yẹn òjò alójú ẹ bẹ́ẹ̀ ṣe máa wà nìyẹn. alowó ẹ̀ fáwọn ọmọ kan tí wọ́n ta sí àgẹ̀rẹ̀ kọ́lọ́n tó wọn bá ní táwọn padà wálé nígbà tí wọ́n bá jẹ́ bàtà lọ wọ́n á lo sítẹ́ẹ̀mù yìí ipe nọ ẹ má ṣe máa pé ọmọ kan jẹ́ alùsùnà tẹ́lẹ̀ ọwọ́ àtẹ̀lẹ́jà bàtà ẹ má ṣe máa ẹ̀ gbogbo ọmọ kan tíyà rẹ̀ bá ti jàǹbá bàbá rẹ̀. Oh ọmọ tí bàbá rẹ̀ ti sépèlé yẹ ẹ̀ ní bọ́sọ̀wọ́ ọ̀rú wọn ẹ má rògbé ọmọ kéwú àárín màmá wọn àti bàbá wọn ò tó ẹ ń gbàgbọ́ ọmọ wọn ò rò pé pa títí ìdí péjà tí màmá wọn bá bàbá wọn kà ó mà ní pé bẹ́ẹ̀ ó mà ní bẹ́ẹ̀ ń tẹ̀ sọ. bá rántí tẹ̀wárò tẹ̀wárò tẹ̀wárò àwọn èèyàn sára rẹ̀ nídìí ni pé hmm, wọ́n ní wọ́n ti sọ pé olórí ibú ọmọ ní wọ́n tẹ̀lé wọn. ẹ máa máa pé ẹkọ tí a wá kí ni a ẹkọ ẹkọ oníjẹsẹ ní àní ẹ ẹ ẹ kí wọn mọ bẹ́ẹ̀ pé bẹ́ẹ̀ yóò fẹẹ rí yẹn ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ yìí ti dàrú inú kí wọn ṣe lé ẹ inú tí wọn ṣètò ẹ láti bòmí ni ábù rẹ ti lé wa lè tó yàrá yẹn ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ó lè máa dájú ojú ní ẹjí tó padà lọ fẹ́ wò ẹ̀dá rò pé síkì síkì kárọ̀ mi tó sọ ọ́. gbogbo àmọ́ àbáríkà tí ọlọ́run òpè kọ́rọ̀ wọn ó dàrú báwọn wọ́n ti ń padà wálé nígbà tá yé wọn ọ̀dàrú ń bẹ̀rẹ̀ tẹ́lẹ̀. ẹni ayé àbádàrú mẹ́rin tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ibi tí ọmọ wà lọ́sí òkú. ẹ bá ti rí ọmọ kan tó padà dé bàbá àti màmá ọmọ wọn àdọ̀rọ̀ ẹ̀rù ń bẹ̀rẹ̀ ọlọ́ọ̀kọ́gbọ́n wà ní gbogbo wọn tó ti lọ tó padà yẹ wọ́n ti sàǹfààní ẹ máa wo ìjàmá wọ́n sàǹfààní o àwọn oníkéwu ní làṣẹ́yà àdìmọ̀lẹ́ pọ̀npà làṣẹ́yà àdìmọ̀lẹ́ pọ̀npà kò sí kí kàtí àdàǹfààní tiẹ̀ ẹni pé wọ́n padà sàǹfààní nǹkan àtàbáyá ṣe à nígbà táwọn táwọn bẹnu kájíkájá àwọn nìkan báyìí àwọn nìkan báyìí tẹ́ pé bẹ́ẹ̀ yàtọ̀ àdébẹ̀ kò lérí ọlọ́run ti pé àwọn ọba yẹn rí wá wọ́n padà sàbà àti fatọ́ bá yá wọ́n lọ gbóore wá náà ni ẹgbẹ́ wọn káàbọ̀ kò sí wàhálà wọ́n lọ kẹ́kọ̀ọ́ wọ́n lọ kẹ́kọ̀ọ́ fún mi lọ́rọ̀ sọ yìí ah, pé ẹ má wulẹ̀ dààmú pé ẹ mi dẹ́n tó yẹ ẹ ọlọ́run fọwọ́ sí bí ọba fọwọ́ sí ni kò ní yẹ ẹ ṣe rárá ọlọ́run níbi yín ni òun dájà nàmà kalẹ̀ yẹn ni ó wọ̀ ọ́ ẹ máa rán. kan lẹ kúkú ní kankan mú jáde. orí kankan. orí kankan mú jáde. ẹ ká yàtọ̀ kù. قل هلم شهداءكم الذين يشهدون أن الله حرم هذا فإن شهدوا فلا تشهد معهم ولا تتبع أهواء الذين كذبوا بآياتنا والذين لا يؤمنون بالآخرة وهم بربهم يعلمون الله اللي هو النبي صلى الله عليه وسلم صلى الله عليه وسلم فما في علما ibi àwọn abi kí o ti pẹ́kọ́rọ́ nù tí kí ó gbé jẹ́ èdè kan tó kún púpọ̀ lójúkọ́ lọ́nba àdìgbò ọlá fi sọ àlùkùránì rẹ̀ kalẹ̀ èdè kan tó kún púpọ̀ ni àlùmà fíìlì ni àmọ́ ìwọ rẹ̀ ní ọjọ́ wíwọ fíìlì fíìlì tí a tù sí fíìlì amúrì ni àmọ́ wíwọ rẹ̀ wọn ì wọ amúrù báwọn tó bá ti wá rí báwọn àti pé àwọn ní kí wọ́n máa ń pè yàn ní ìsìmùlẹ̀fẹ́ nítorí pé kò ní ẹ̀tọ́ fíìlì lára àmọ́ tó fíìlì láàtù wọ́n jẹ́ fíìlì amúrù bá a ká ní fún amúrù yẹn lani fún mọ́jú lani fún mọ̀dọ́rì náà àlùmọ̀ yìí ni pé ìwà ọkùnrin kan mú wá àlùmọ̀ yìí ni pé ẹ̀yin méjì ẹ̀ mú wá àlùmọ̀ yìí ni pé abájẹ́gbẹ̀rún ẹ̀ mú wá bìmánà àtúnu abájẹ́fẹ́ lo àgbólóhùn àtá ní amúrù àtọ̀ pé àtì fẹ́nìkan àpamọ́ wájú rẹ̀ tó bá jẹ́ pé àméjì ni àtìyà wọ́n pọ̀ ní àtú àtú àmẹ́lẹ́yìn bí ó ṣe wà gbàǹdì kan tiẹ̀ ni yóò takú sí ojú kan náà ni àyàfi apá kan àwọn àwọn onínáhùn ni wọ́n sọ pé lọ́dọ̀ tiwọn wọ́n máa ń yà á lọ́tọ̀ àmọ́ ìtọ́ pọ̀ jù ní pé bí ó ṣe takú kalẹ̀ nìyẹn ọlọ́run wá lò nínú kúránì rẹ̀ pẹ̀lú àwọn ikímọ̀ kan ọlọ́run ní ànábì sọ fún wọn pé àdúgbò tó àjọ. ọ̀gá àkọ́bùnlẹ̀dínlẹ̀ ṣe àdúrà àyànwó àhàrọ̀ màá kó àwọn ẹlẹ́rìí wá ẹ kó àwọn ẹlẹ́rìí wá tí ó sọ pé ọlọ́run ló ní kẹ́ ẹ máa sọ̀kan ní haramu kẹ́ ẹ máa sọ̀kan ní haramu ẹ mẹ́lẹ́rìí wá. فإن شهدوا فلا تشهد معهم ìkìlọ̀ wa nù fún anabi ńgbà tiẹ̀ tí wàá ń jẹ́ kìlọ̀ táwa náà bó ṣe ra mọ́ gángan yẹn ìkìlọ̀ ní fún wa o fàyín sẹ́yìn dùn tí a bá lọ fi àwọn èèyàn kan pé kí wọ́n wá jẹ́rìí kí wọ́n lè kán lè sọ pé ẹ̀kú yẹn kò sí téèyàn lè tọ́ ẹ̀ lẹ́yìn odi wọ́n lè kò sọ kọ́tà ìjẹ́ lẹ́yìn odi ẹni mẹ́rin ni pé òun tẹ̀ sàmàdé ní ìsìn ni sojú wọn lọ́wọ́ fi sọ fún àwọn àdéhùn káyìí pé so ọlọ́run wá kí ló fana bí pé wá o àìmọ̀ lábẹ́ ká rẹ̀ má bàa dúró ń bẹ́ o. ẹ̀ẹ́dẹ́sẹ̀ adé máa àhún. tí ọlọ́run bá ní kẹ́yìn ọ̀mú kankan wá tí orí ẹ̀ bẹ́ẹ̀ burú ntí ò lè rí mọ́ wá tó wà lọ́ọ́ ṣe kankan pọ̀ ń fẹ́ mú wá ilé ẹ̀rọ wọn pẹ̀lú ọ̀bọ̀jẹ kò tẹ bára wọn kẹtí ń ṣe dára dára dára dà ẹ má wà pẹ̀lú wọn ẹ yá sún ẹ̀yìn fún wọn ẹ̀sùn ẹ̀yìn tó pé aburú ọ̀dọ̀ bá yín bẹ̀. bàbá wà lámúnú gan ọlọ́run bá ní kẹ́ wọn wọn nígbà tí wọ́n ń jíṣẹ́ ọlọ́run pàpà jùlọ lórí ọ̀rọ̀ ìhà wọ́n ní ní ẹnìkan bá dìde ńlẹ́ yìí ojú oníkéwu ọwọ́ ajé oníkéwu ọ̀làjú mi ò ní dákọ̀ bàbá yìí torí àwọn nǹkan tó kọ́ mọ́ bàbá yìí dára táwọn lè ti dèèyàn rí nsì lọ́ba bẹ̀rẹ̀ wá àti rẹ̀ ní àtakò bàbá Bándélé wa ní èrò lẹ́yìn gan wọ́n ló ní èrò lẹ́yìn gan wọ́n ní o ní èrò lẹ́yìn gan àwọn tá a dé ń bẹ̀yìn bẹ̀yìn abára lẹ́la lẹ́rẹ̀ pé ó lérò tó àrẹ̀lálẹ̀ rẹ̀ tí wọ́n fi dúwe fún wa pé sẹ́ni bí eléyìí ṣe ń bàbá tí a wù náà tó náà ṣe máa ṣe mọ̀. ìró ẹ̀dọ́ ní kankan sábẹ́ ti wá síbi kan wọ́n lọ fi kan kẹ́ǹtì ilẹ̀ ọkọ̀ṣẹ̀ kan wọ́n ẹ̀ kí ni wọ́n kà lẹ̀ ṣẹ́ni yìí ṣèjì tí àwọn èèyàn ńláńláńlá ó jókòó lé lórí lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tí ìró wa lọ bí ọlọ́ọ̀lọ́ọ̀ ẹni bá ti jókòó ní séèjì yẹn àkótí ló ní òfin jọwọ́ lójú tí àfa kan bá gbérọ́ lọ́nsìn tó lérò lẹ́yìn ìkójọ alójú dídé rí nìyẹn aláàmà tá a fi máa wá àti òdodo òdodo ni pé àwọn èèyàn wọn ọlọ́run ànábì ń fẹ́. àwọn èèyàn kódà nígbà tí wọ́n lọ sí táwọn ará àwọn ará mọ́kà tí ń rìn àjò lọ ọ̀dọ́ba róòmù sábàtà ní ọ̀dọ́ tí wọ́n ní kí wọ́n wá kẹ́mọ̀ wá sọ irú àwọn èèyàn wo ní ń tẹ̀lé ànábì ẹni tí ń sọ̀rọ̀ ó lérò òun ni pé bó ma ti sọ bó so yí gangan yóò lè sọ pé ẹ̀hán ńlọ́ni wọ́n àwọn oníbẹ̀rẹ̀ ọ̀nà àgbà àwọn èèyàn kan àwọn ẹrú àwọn ẹrú àwọn kẹ̀kẹ́nìtẹ̀lẹ̀ àwọn olùsí kẹ̀nìtẹ̀lẹ̀ àtàmọ̀wẹ́rẹ́ wọ́n ló pé ọ́ ah, ó súnmọ́ kọjá nàbí ọlọ́run ó tó pé nù wí àwọn ohun tó bá dé ìdíjọ́ máa tẹ̀lé nìyẹn o. ọ̀rẹ́ ló bá wọn. ìntí àwa lè kà kún ọlọ́run ò kà kún ìyẹn lè dé bàǹbà bàǹbà bàǹtì bàǹtì lẹ́gbẹ̀ẹ́ tó lọ́n fẹ́ lò kọ́ yẹn ìyẹn ó lè ga bàǹtì ó lè tóbi bàǹtì tọ́lá ò sí ìlò ọjọ́ lọ́wọ́ níbi ẹ̀ ó tún lè wà kó bàǹtì ó ṣe bàǹtì lára ó gbọ́dọ̀ wà kó bàǹtì yìí náà ọlọ́run ò sí ìṣètò tí ó lò ó ẹni tọ́lá ò lò lè jẹ́ jẹ́ńjẹ́ń kaba yìí jẹ́ńjálá tẹ́kọ̀ọ́ aláìlọ́wọ́ fẹ́ lò ìjẹ́wọ́ ọlọ́run ní kó wá àwọn tìyẹn tí máa ń dó tọ́lọ̀ níbẹ̀rẹ̀ wọ́n yé tóbi bàǹbàǹbà àmọ́ gbogbo tóbi padà wá jókòó wọ́n gbàgbà jókòó mẹ́. bàbá tá a wí gbogbo tó rọ́ṣà lámì ń bọ̀ kan lára owó wá ti ta bàbá ń délé amúnitó ẹ̀ ní amúnitó gbọ̀ngàn wọ́n gbọ́ àṣọ rẹ̀ ó kéde ìbàdàn pé ògbó àṣọ ọ̀tá rẹ̀ ìrù ajáde. Bàbá mi wá sọ pé gbogbo ẹ̀yàn máa kéwù. Àfi jàmbá tó bẹ́ẹ̀ ní àgbàríkà láyé àtọ̀run tó sì fẹ́ wà lè jẹ́ nínú ọlọ́run. Ẹ ẹ gbọ́dọ̀ gbé. Ẹ ẹ gbọ́dọ̀ gbé. Ẹni bá gbé òfò ni ó ṣe bẹ́ẹ̀ ni wòran rẹ̀ ẹ wòran ẹjẹ́ àjọ máa ń bàbọ̀ bẹ́ẹ̀ tí mò ń sọ lòdòdó ní o bí tiẹ̀ lòdòdó ara yẹ ọ mà. bàbá mi máa fi ọ̀rọ̀ tó nípa kìlọ̀ gbogbo wọn tí wọn àtijọ́ wọn ọwọ́ àwa ọwọ́ abẹ́rẹ́ fi bàbá amúnigbòtò yẹ̀yẹ́ wájú táyà ìpè ntọ́bajá lókè ní jẹ́ hàá. ntọ́jà lókè tọ́ha tọ́ha jẹ́ ọ̀wálẹ̀ tọ́hangi tọ́ha ní jẹ́ ha ó lè ní wọ́n lọ́dẹ̀ ní wọ́n lọ́dún sẹ́mu kan gbé yẹ́sọ̀ láàbọ̀ àwọn èèyàn bá parí ẹ̀ tọ́jà tọ́ha lókè ní jẹ́ èèyàn pariwo lọ ẹ̀ ó pariwo lọ àwọn àgbàlagbà nìkan ní àlejò ní mọ̀ ń sọ nígbà tí ó kù sẹ́lẹ̀ká ló kú sí ilé ìgbà yìí. òdodo ní sẹ́kù jọ̀mọ́ òdodo ní máa kù ìrọ̀ra ni ìrọ̀ máa ń ra ni. bàbá mi bí kan náà wọ́n ní wọ́n ń ṣe wá àti lọ́wọ́ rí tí a mú ọ̀pá lọ́wọ́ tí a lọ sí ń bọ̀ wọ́n sì di àwọn èèyàn sí wọn lọ sọ pé wọ́n ní ń pa nígbà sọ pé wọ́n ní ń pa wọ́n lè jẹ́ wọ́n wá ẹ̀sìn bí ó bá délé ń pa ìrọ̀lọ́ ń pa bọ́pá wa wọ́n sì pọ̀kọ́ lọ́wọ́ bàbá ó sì dá sí méjì bàmí ni mo ní ẹ̀ ń bá pọ̀ kàn án ẹ̀ ń bá fọwọ́ kàn ẹ̀ ń bá fọwọ́ kàn ìyẹn máa dọ̀ ó sì dá ó sì kàlẹ́ ó sì lọ. ẹ̀ há kú àbí òkú jàmọ́ inú gbà kú àbí òkú. Ọlọ́ni wa kúrì já àlè àkú. Kọ́kúrì já àlè àkú wà sáà kọ̀ọ̀lẹ́ إن الباطل كان جوطا وسبقت كلمتنا لعبادنا المرسلين إنهم لهم المنصور وإن جندنا لهم الغالبون الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي حسبك الله ومن اتبعك من المؤمنين kọ́dá òdodo lòdodo ọmọ jẹ́ tá a yóò máa kù ní gold ọ̀ṣọ́ rẹ̀ wà jáde ẹ bá rí gold tí wò sí ìsúná ẹ ti bẹ̀ rí bẹ́lẹ̀ ẹ ti bẹ̀ rí àpáta àmọ́ ẹ jẹ́ wọ náà yóò wà ẹ̀wọ̀ wà jáde ẹ wá mú ntọ́jọ góòlù ẹ jù sí náà bá tó mọ́ra ìyẹn ni pé ọlọ́run ti pèrè fún wa ni pé ìmọ̀ dààmú òdodo ìmọ̀ gbé òdodo sọ̀hún fún sí fún sọ̀hún fún sí fún sọ̀hún fún sí fún sọ̀hún ń lọ bí kéwòtò òdodo náà nìyẹn ń dà á sí ni ká máa tọ́ òdodo lópè òdodo kò tí òdodo kan sílẹ̀ jẹ́ kò pé ẹ jẹ́ ká tọ́ òdodo. òdodo ló wà ẹ̀ka ní ọ̀sán òdodo ló wà ẹ̀ka ní ọ̀sán ìrọ̀ ìpín rẹ̀ lépèrè tàgbà dojú ẹ̀ta pẹ́ jù náà lọ àìsè ìgbèrègbè. Bákan náà, sáré káyà yìí délẹ̀. wọ́n ṣe ìdú fọlá tẹ̀sẹ̀ àdèmà àhùn. bàbá wa kó pa ń bẹ̀. wọ́lá tẹ́tẹ́bì àwa alẹ́bìnà kásìdámù bí àyà sínà. àwọn èèyàn tí àwọn èèyàn tí wọ́n ń pẹ̀lú àyà wa mọ́ tẹ̀lé wọn wọ́n tẹ̀lé fẹ́nu wọn. wọ́lẹ́bí lẹ́la yóò pinnu ọ̀gbìn lẹ́la áhìrà. ọjọ́ bàlìkì àmọ̀ gbọ́. وعند ربهم يعدلون àwọn yìí ọ̀dọ́ tọba tó dá wọn wọn wá ah, tẹ̀lé wọn fọlọ́ wọn lóko eh, lọ́hùn ìtumọ̀ àyà yìí tafsiri lọ́la nínú láti so láti so tọdún yìí láti kọ́ àgbẹ̀sẹ̀ lọ́la ọlọ́njẹ́ àjọ wa tún jọ gbé kọ́ a sì tún jọ wa tún rí lẹ́ẹ̀mí. amina jama. wọn á sori rẹ lọkùnrin àwọn lóbìnrin lágbàlagbà lọmọdé ìgbàkanu wa wọn á sori Ọlọ́run suna tóni ọlọ́njọ́ lábẹ́ríkà àti bàbá tìyá àtọmọ bani wò wọn pọ̀ wọn àná ọlọ́run wọn àti rẹ̀ láhàárọ̀ wọn àkọ́ta sọ́wọ́n sọ́wọ́n bihamdi ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.